Pẹ̀lú MóveVivo, franc kan ni a ó máa yọ ní ìṣẹ́jú-ìṣẹ́jú lórí àwọn ìpè yín láwùjọ orílẹ̀-èdè Benin. Yàtọ̀ sórílẹ̀-èdè wa, gbogbo ìpè tí ẹ bá ṣe yóò máa ná yín ní iye owó tó bá tọ́ sí orílẹ̀-èdè tẹ̀ ń pè. Láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀, ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ. Láti gbọ́ àlàyé tó kọjá, ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán. Láti padà sí ìpele tó kọjá, ẹ tẹ òǹtẹ̀ òfo.